بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه ní ọdún tí ṣe ọjọ́ kọkànlé ní ogún twenty one ọmọ ọ̀sán Muharram ẹgbẹ̀rún ọdún àti ọgọ́rùn-ún mẹ́rin ọdún àti ọdún méjìdínlẹ́yìn. السلام عليكم ورحمة الله وبركاته جماعة لا ينشئون مسألة سكا بنو علماء وسقط وسوى مذهب الإمام أحمد táwọn dúró sí ọ̀rọ̀ lánàá ìṣọ̀lá ìṣọ̀lá sọ wípé àwọn téèyàn náà bá fi ń bẹ̀rẹ̀ lómi láti ká mi sọ̀lá bíbí wà dà ó sì mọ ju tó dáhùn mi lọ àti ọ̀rọ̀ arákùnrin àti ọ̀rọ̀. terlindung dan selalu selang sepi karena sengsara pilih dan kasih putihnya dan coba sengsara untuk kena pilih ini erat kena pilih ini ini hija mahanya bila kemudian kan Allah itu mahala dikian mudah kita mahala halikinnya ṣùgbọ́n lọ́dọ̀ àwọn hànẹ́bílà táwọn sọ wípé èèyàn lè kí jama mi àwọn ọgbẹ́ tún sọ̀yàn lára pé èèyàn gbọ́dọ̀ sọ di àádà bí gbogbo ọjọ́ ayé rẹ̀ jẹ́mẹ́ kejì làwọn ò sì fún ìgbà àwọn tó kéde àwọn náà ò sì fún àwọn tí wọ́n fẹ́ mú léèrè. níbi fáwọn mímì ló lè kọ́mọ̀ láwọn ọdún tí wọ́n yẹn láwọn yẹn tó sàn ní kọ́lẹ́jì ní ọ̀yọ́ tẹ́sítì bẹ̀rẹ̀ àyílà báyìí wọn ní kí sáwọn dà láǹkà rẹ̀ wọn bẹ̀rẹ̀ ẹ̀ àláǹkà rẹ̀ wọn ní kí sáwọn dà mọ́gbẹ́ni wọn bẹ̀rẹ̀ ẹ̀ mọ́gbẹ́ni wọn ní kí sáwọn dà ìbísà nǹkan ìlú òwe láti bá ẹ lẹ ẹ bá délé ẹ̀kọ́ gíga àwọn máa kí jẹmọ ẹ lọdún jẹ ayérayé ni àwọn fẹẹ yẹn lára wípé àgbọlọmọ ní ádà ọ̀rọ̀ tó fi bójú pa gbogbo wọn pọ̀ ni pé mọ́sálásí tí ọ̀bá ní mọ́ múra sí i nínú mọ́sálásí wa ní ìlú ti tó ní mọ́ múra sí i mọ́sálásí ní wa tó ní mọ́ múra sí i mọ́sálásí àárín ọjà mọ́sálásí ẹnu ọ̀nà àbákọjá káàkiri mọ́sálásí wọn àti kan àti mọ́ni ọ̀rọ̀ lọ́wọ́ irúfẹ́ ilé ni wọ́n lè máa fi dáná lọ ìfọ́sọ̀ sí mọ́mú kan pàtó ọ̀rọ̀ tó sì gún régé ju ìgbé mọ́ ní ojú títà máa ń ká ọ̀dà lẹ́nu ìgbọ́n tó bá ti lọ́kọ́ ọ̀bájà máa ìwọ náà máa múra àti bájà máa kó òbí mu lérè kò ní di àádàlà. wọ́n tẹ̀síjọ́ lọ yí wáyé pé ẹni tí bá máa ń bájà máa tẹ́lẹ̀ kí kọ̀ǹtíṣàn náà wá fún tó lè bájà máa ọ̀gbàdàgbà tó bájà máa wọ́n máa ń bájà máa tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ló ń bẹ̀ láyé rẹ̀ báyìí wákàtí wọn bá ti fẹ́ àbí wọn bá múra àti sálámà ní òkúté ìjẹ́ gbogbo wákàtí márùn rẹ yìí fi kí ènìyàn wọn máa gbọ́ ní ọgọ́rùn-ún báyìí ọkọ̀ mi dìde wọn ó sì tọ́mọ báyìí ọkọ̀ mi dìde wọn á sì tọ́mọ yọ sí máa palẹ̀ mọ́ yọ lọ tọ́ ẹlòmíì ilé ẹ̀sìn bá sábà pé kí wọ́n bí ti lè ọba sì kò ń tó báyìí àti kéèyàn lọ tọ́ wọn máa rí báwọn yẹn gbàgbé dání lọ́sẹ̀ lọ tọ́ yọ farabalẹ̀ tọ́ wọn ó sì gbogbo ẹ̀ nígbà tí ọba ti ṣe sábà yà fà ẹ̀yin náà fẹ́ kí wọn yẹ lẹ́yìn náà ni pé yóò tún dálẹ̀ tẹ̀pọ̀rẹ́ ìpìlẹ̀kẹ́nà ìjẹ́ òní sí ìyọ̀níyọ ní àṣepọ̀ ẹni tó jẹ́ mọ́mú mọ́sálásí kí wọ́n kẹ́kẹ́ sí ọ ǹjẹ́ ọ̀pá àmà sọ ni pé àwọn ètò ètò láti ọdún òun ti jẹ iná fi mu jẹ mọ́mú kò nífẹ̀ẹ́ òun ìjọba ọbẹ̀ láyé rẹ̀ ẹ̀rì tó ẹ̀rì tó tò lẹ́yìn mi rí ó sì lè já sí pé ó ti mọ́ ọlá o kò lérò ń gbà gbogbo lórí bẹ́ẹ̀ láti èdè dáadáa wọ́n bá dùn lórí bí bá ti jẹ́ àwọn náà kí wọ́n náà jáma àwọn náà kọ́ ju tàwọn àkọ́kọ́ lọ. èyí tó lágbára jù ká má gbàgbé nígbà wọn bí ànábì léèrè yìí ti sẹ́ olóró lájú níbẹ̀ àtúnṣọlá tó fi ọ̀gbọ́n wa kọ́ fi tá a bá ní lákọ̀ọ́kọ́ àkókò rẹ̀ ńlọ́lọ́lá ju ìṣòro lórí. ká má tá a bá tẹ̀ wá padà bá káàdì máa bá agbára dàrú rẹ̀ ká má bàa lọ alóòtítọ́ ọlọ́run sọ̀rọ̀ àwọn àtọ̀ ìgbé ẹni tó bá yẹ ká ìgbà àbí ìkẹ̀kẹ́ ló sọ bí tó ń fi pé ohun tí máa ń ṣe àbúbá ò ní ohun tí máa ń ṣe tẹ́lẹ̀ kó tó bá ò kó tó fi kọ́ rẹ̀ wọ́n kà kọ́ lẹ́rọ̀ bí ikú ṣe náà sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ ọ̀rọ̀